aṣẹ́wó ni mo ná mílíọ̀nù kan nínú owó tí mo rí níbi ìjínigbé fún isiaka ló sọ bẹ́ẹ̀ aṣẹ́wó ni mo ná mílíọ̀nù kan náírà fún nínú mílíọ̀nù kan àti ọ̀ọ́dúnrún tó kàn mí níbi iṣẹ́ ìjínigbé tá à ń ṣe ọmọkùnrin kan isiaka hamidu ọ̀kan nínú àwọn ikọ̀ ajínigbé mẹ́rin tọ́wọ́ àwọn ọlọ́pàá tó ń mójútó ìwà ọ̀daràn tó bá lágbára jù ìyẹn intelligence response team bá ló sọ̀rọ̀ yìí nígbà tọ́wọ́ tẹ̀ wọ́n tó sì ń sọ bí òun ṣe ná owó tó rí ọmọkùnrin ẹni ọgbọ̀n ọdún náà ló kó àwọn ikọ̀ kan nínú ìwà ọ̀daràn ọ̀hún jọ tó sì fún wọn ní gbogbo àṣírí tí wọ́n nílò láti jí ìyàwó gbajúmọ̀ oníṣòwò kan nípínlẹ̀ Rivers abilékọ Hassana Adamu gbé ikọ̀ àwọn ọlọ́pàá tó wà fún iṣẹ́ ìwà ọ̀daràn tó bá lágbára jù èyí tí DCP Túnjí Dìísù darí ni wọ́n mú àwọn afurasí ajínigbé náà ìyẹn isiaka hamidu ẹni ọgbọ̀n ọdún èyí tó wá láti ìpínlẹ̀ adamawa goodluck wansano ẹni ọdún mẹ́rìnlélọ́gbọ̀n victor nwide ẹni ọdún mọ́kàndínlọ́gbọ̀n àti tangod barilẹ́dùn ẹni ọdún mẹ́rìndínlógójì tí gbogbo wọn wá láti ìpínlẹ̀ rivers hamidu tó mú iṣẹ́ ìjínigbé yìí lọ bá wọn ṣàlàyé pé ọ̀kan nínú àwọn ẹ̀gbọ́n òun ló bá alhaji musa ahmad tí wọ́n jẹ́ ìyàwó rẹ̀ gbé yìí ṣiṣẹ́ fún odindi ọdún mọ́kànlá nígbà tó sì kúrò lọ́dọ̀ rẹ̀ tó lọ́ọ́ ṣègbéyàwó ẹgbẹ̀rún lọ́nà ọ̀tàlérúgba ó dín mẹ́wàá two fifty thousand naira ni ọkùnrin náà fún un ó ní inú mi kò dùn sí èyí nítorí gbogbo èèyàn ló mọ̀ pé ọkùnrin náà lówó lọ́wọ́ ó sì lè fún ẹ̀gbọ́n mi ju iye tó fún un lọ tó bá fẹ́ ṣe bẹ́ẹ̀ èyí ló jẹ́ kí n pinnu láti jí òun tàbí èyíkéyìí nínú mọ̀lẹ́bí rẹ̀ gbé lẹ́yìn tí mo ti ṣe ìpinnu yìí lọ́kàn mi ni mo lọ bá goodluck tó jẹ́ ọ̀rẹ́ mi tá a ti jọ wà tipẹ́tipẹ́ inú bí òun pàápàá nígbà tí mo sọ fún un òun ló sì mú àmọ̀ràn ìjínigbé yìí wá goodluck ló pe ẹni tó darí iṣẹ́ ìjínigbé tí wọ́n ṣe náà ìyẹn ojúku òun ló ṣe gbogbo ètò tí wọ́n fi rí obìnrin náà jí gbé lẹ́yìn tí mo ti fi ilé rẹ̀ hàn wọ́n bó tilẹ̀ jẹ́ pé èmi kò tẹ̀lé wọn lọ o kí wọ́n má bàa dá mi mọ̀ mílíọ̀nù lọ́nà ogún ni wọ́n gbà níbi ìjínigbé náà mílíọ̀nù kan àti ọ̀ọ́dúnrún náírà ló kan èmi níbẹ̀ nígbà tí wọ́n béèrè ohun tó fowó náà ṣe Hamidu ní mílíọ̀nù kan nínú rẹ̀ ni mo lò láti máa bá àwọn aṣẹ́wó sùn níṣe ni mo gba yàrá kan sọ́tẹ́ẹ̀lì mo sì ń pe aṣẹ́wó sí òtẹ́ẹ̀lì mi yìí tá a jọ ń sùn lálaalẹ́ fún odindi oṣù kan ó kéré tán mo máa ń bá aṣẹ́wó méjì sùn lálẹ́ ọjọ́ kan ẹgbẹ̀rún lọ́nà ogún náírà ni mo sì ń san fún ẹnì kọ̀ọ̀kan wọn oko àgbàdo ni mo lọ́ọ́ fi ọ̀ọ́dúnrún náírà tó kù dá sí abúlé wa bẹ́ẹ̀ lọmọkùnrin náà sọ jọkẹ́ àmọ̀rí ló ṣàkójọpọ̀ ròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn aláròye online